الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أتوقفكم يوم الله أتريد لكم أسواج نبي محمد <coughs> ẹgbà ọ̀tí akí ọmọ sí ilé ilé àti ọmọ pàpà kọ́ọ̀lá ti tẹ̀gbìnà kọ́ọ̀lá jẹta gẹ́gẹ́ bí àsáwà ní ọdọọdọ́ àti àlàyé tó ti síwájú pé a máa ń gbé yẹ̀wò àwọn ìdájọ́ tó ní sí pẹ̀lú àdúrà torí pé nínú iṣẹ́ tó pàtàkì púpọ̀ nínú oṣù Ramadan òun náà ni àdúrà ṣíṣe ló fi fà á tó jẹ́ sí pé ọlọ́ọ̀dá àríkẹ́lá ó fi áyà àdúrà ó fi bọ àárín áyà tí ń sàlàyé nípa àwọn ọ̀rọ̀lọ́dọ̀ kálùmọ̀ pé inú tó pàtàkì nínú ọ̀rọ̀lọ́dọ̀ òun náà ni àdúrà ṣíṣe ó wà tó lágbùmá yẹn fa òdáàrí òun ni wíwà nǹkan tí ó wúlò fún ẹni tí sàdúrà wàtọ́ lábò káṣfí máa yẹ dúró áùdàfúrí àti wíwà nǹkan tí àti wígbé ìrì fún láti gbé kú nǹkan tí ó kó nira bá nǹkan tí ó kó nira bá àbí láti tí nǹkan wọn ìkójúmọ́sẹ̀lẹ̀ ìkan méjì lélé káṣfí máa yẹ dúró nǹkan tí ní lára ọlọ́gbẹ̀kú áúdáfù yìí àbí nǹkan tó fẹ́ kó nira bá wọ́n tẹ̀ wọ́n ṣẹlẹ̀ wọ́n bá dáàbò rẹ̀ wọ́n dáàbò rẹ̀ fún àdúrà náà ni àwọn Yorùbá náà ní kí wọ́n sọ pé àdúrà nígbà agbára bọ́ ọ̀kan náà ni àdúrà huwa al-ibtihalu ila ká sì sojú kòkòrò orí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run pọ̀tàdọ́rọ̀ o ilé yìí àti ìsepẹ́pẹ́ gúrú lọ́sọ́dọ̀ ọlọ́run fi tàkíkì lèmọ̀tòló láti rí tí yẹn fẹ́ wà nàjáàtì nílẹ̀ mẹ̀rùhóòbì àti làkó níbi tí ń pààyàn láyà wọ́n lábẹ́ àrùn àdúrà yóò àmì ẹbà sí mọ̀ pé tíra tí a máa ń lò tíra ṣíkù professor wa abdulrazak بن عبد المحسن البدري حفظه الله ورعاه tí wọ́n jẹ́ àfágbà ní ìlú medina wọ́n tún ní ìdánilẹ́kọ̀ọ́ tó wáyé ní mẹ́sàlásì àrẹ́bíà muhammad sallallahu alaihi wasallam afáà náà ni bàbá wọn aládìsí ni àwọn náà ní ìdánilẹ́kọ̀ọ́ tó wáyé ní mẹ́sàlásì àrẹ́bí tó fọ́n ti pé àgbàdé àfáàyí wọ́n sì tíra kan tó ń pè ní fikihu al-ad'iyati wal azkar àgbọ́yé àdó àṣìṣe àti àgbọ́yé àríkè ó ní ìyàgbọ́yò túrẹ́ àlẹ́bíwa muhammad sallallahu alaihi wasallam ó ní man yuridillahu bihi khayran yufaqihu fid-din ẹni tó lọ bá fẹ́ dáadáa fún díjì fún bára yìí ó tó lè sàgbákò látara kẹ́ni látara àdúrà ṣíṣe ó lè sàgbákò láyé ń bí ó tó lè sí láìpì àmà àbí kí ló gbé àwọn tí wọ́n ń sàdúrà tó jẹ́ sí pé ó wá gba wèrè látara àdúrà kí ló fà kò sáàbòyí lẹ́yìn ìtókè ládùà kọ́ làdùà ìyẹn tó sí mọ́ ń bẹ lọ́rùn tí kò wáyé lórí torí pé ń bẹ lọ́rùn à ẹ̀sìn mọ̀ pé nǹkan mi ti kún ni ẹ torí ẹ̀ làwọn ètò fiqhul ad'iyati wal adhkar àgbọ́yé àjọ àtìsí àti àbíkìrí onídàgbọ́yé àrẹ́bí sílẹ̀ tọ́rọ bá fẹ́ orí ẹrù méjì kó gbàgbọ́ yẹ́sù nínú ẹ̀sìn làdúrà wà nínú ẹ̀sìn làkàrù wà torí ẹ̀ àfáà ní tíra yìí ó kó àwọn tọ́pìkì tó pọ̀ jọ àwọn tọ́pìkì ọlá tó wà fádà àṣìṣe àti pàtàkì àdúà àti ipò tádà wà nínú ẹ̀sìn wa àwọn mẹ́jẹ̀mú tọ́yẹ kó pé ibi àdúà tádà òbí jẹ́ gbígbà àwọn ẹ̀kọ́ tọ́yẹ kẹ́ni tí ń sàdúà kó ní nípa àdúà tí ń ṣe kádà lórí bá pé kó lè lójútù kí tí ń wá kó lè bá rí kí tí ń tọrọ kó lè bá tẹ́ lọ́wọ́ ọlá tó wà fún àdúà tó wà nínú súnnà àdúráwùn ma'asúrù àwọn àdúrà tó wà nínú súnnà kí àmẹ́bí sáàdọ́rọ̀ àdúrà báyìí báyìí fún kẹ báyìí àwọn ọlá tó wà fún àdúrà bẹ́ẹ̀ wọ́n lẹ́nu ga <coughs> àti pé irú àdúrà bẹ́ẹ̀ ló tóbi lọ nípa jọ́sí rìfọ́ọ̀mù àti àwọn ìtumọ̀ tó kó sínú àti àlàyé etí kíni àwọn ìròdà tó tó wà níbi irú àwọn àdúrà bẹ́ẹ̀ bákan náà nínú tí ó tún mẹ́nubà ewu tó wà níbi àwọn àdúà tí ó bá súnmọ́ níbi mu àwọn àdúà bíbíà àti àlàyé bí ìkẹyẹ bó sì sàgbákò ó sì fa àgbákò fún àwọn ẹni tí wọ́n dúró dédé àbáwọn tí wọ́n di nǹkan rú ní ìkẹ́bẹ̀rún eléyìí ó bá lọ pẹ̀lú àwọn onímẹ́kàdínlẹ́kàdínlẹ́kàdínlẹ́ bákanáà ìṣọ́ra kò ní bí ẹbọ latara látara àdúrà fẹ́sàdá fún ìtúndé lẹ́bọ àti sísàlàyé pé nínú ìyẹ̀kò ní bí ọ̀nà tó tóbi jù táwọn èèyàn kó sí wọn ni ìṣẹ́bọ níbi àdúrà wọ́n kó rẹ̀ àtàwásólù ní ń fọ́lá rẹ̀ àti ìṣọ́nilára kò níbi ìjọ bá ẹ̀sìn mu tó sí pé àwọn èèyàn pè níta wá sùúrù ìtàlífọ́ láàrin tọrọ kẹ̀kẹ́ ní pàápàá ànà ní nǹkan kìí sẹ́sì lẹ́yìn náà ó tún mẹ́nu bà àwọn àsìkò ní àsìkò tí àsìkò gbígbàdúrà àwọn àsìsíwò tí yẹn bá wà tí máa ń fi bí nínú tí wọ́n mẹ́nu náà ọlá tó gbogbo mùsùlùmí lápapọ̀ kásàdọ́ àfún mùsùlùmí kátọ́ra foríjì fún wọn àti àlàyé ládá ẹ̀san tí ó ti dẹ̀dẹ̀ yájẹ̀ fẹ́ni tí bá sí pàtàkì kí mùsùlùmí wọ́n fẹ́ sára nípa pàtàkì mùsùlùmí kó rí na pé nǹkan tí ń ṣe kó yé àdúrà tó ń ṣe kó ṣe kémi kó yé dáadáa kó sì sọ́ra níbi ìmọ̀ kẹ́jú níbi àdúrà ṣíṣe kọ́ ń jára níbi ìmọ̀ kẹ́jú látara pé ń kẹ́jú ó fẹ́ lóhun sàdúrà yóò sì máa sípè lera rẹ̀ kí wọ́n sọ́ra ń bẹ̀ àbí ìmá tọrọ ìparun fáwọn mùsùlùmí àbí ìyà fún wọn ìyẹn gbọdọ̀ sọ́ra níbi lè àwọn mòdúù tí nǹkan yìí kó sínú sófin wá ní tíra yìí ìpìlẹ̀ rẹ̀ prógrámù rédíò prógrámù ni bí wọ́n sì ní ìdáàtò Qur'an Karim òun ni wọ́n kójọ wọ́n padà di tíra báyìí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú pé wọ́n sàlàyé ọlá tó wà fún àdúà àdúà sísí ọlá tó wà fún àmìnà bàbí lílò kẹfẹ́ rẹ̀bẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé tábáwo alkùránì kẹrì tí sí ọ̀rọ̀ náà bàbá àdìkẹ́ọlá kò sí tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ alkùránì tó bí gínú àdúà rẹ̀ lọ sọ́ọ̀tì fàtíhà síra kí ni àdúà gbogbo alhamdulillah rabbil alamin arrahman arrahim maliki yawmiddin gbogbo rẹ ẹ̀yìn ni àfihàn náà bá síwájú náà gbogbo àdúrà náà ní ìdíkásíkì kakọ yọ náà bá kakọ wọn sọsọ láti fún ẹnẹbi ẹnlá bí ìdínà sirata mustaqima bí parí kí ni àdúrà ni tẹ̀rí kẹlẹ̀ tá a bá tó wá wo súrà tó parí pé tó parí kùránì náà kí tó ní àdúrà lòun náà ká lè mọ bá àúrú ìrọ́bì náàsì sọ pé mò ń wàsọ mò ń sáàbí ọba ọba àwọn èèyàn mẹ́lìkì náàsì láì náàsì ní ṣàrọ̀ ní wọ́sọ̀wọ́sọ̀ wọ́n sọ mí dábúrú èyí rè àti bẹ́ẹ̀ ara tó jẹ ká mọ pàtàkì àdúà òun ni lẹ́yìn ẹ̀rọ náà bá pe àdúà ní kéré ó kéré ìbáadà àdúà ó wà ní àdísì ànẹ́bì ìfẹ́ àdísì ọlọ́run wà kọ́ ọ̀nà rọ̀gbókò mojì oòrùn àstẹ́jìbò lápùn ọlọ́run ẹ pè ní èdè yìí iná lẹ́dí na yẹ́sẹ̀kìrì na án ìbáadà tí àwọn tí wọ́n ń ṣe ìgbéraga láti máa jọ́sù fún mi kí ni jọ́sù bẹ̀rù àdúrà ẹ pè ní èdè yìí àwọn ẹ̀ ẹ̀fọ́ àwọn ọ̀fẹ́ mẹ́jọ pé wọ́n láwọn oníjì àjọ́nà sí ẹ̀sẹ̀ máa ní ọlọ́run sìkọ̀ láìfọ́ sọ́lọ̀ ọmọ ti kọ̀mọ́ condition ni ọmọ tí wọ́n fẹ́ ni ọmọ tí wọ́n ibi astajib lakum bá sí pé ń jẹ yín ẹ pè mí ń jẹ yín ẹgbẹ́ ọ̀bá pé ọlọ́run dá lóhùn òun ló lọ fọwọ́ orí náà na àdúrà ṣíṣe ìjọsìn ni ó fi jẹ́ sí pé gbogbo àwọn <coughs> tábàtì ní kẹ́lẹ̀ ṣàádà tó bẹ orí islam mẹ́rin tó kù lẹ́yìn ṣàádà tó la ilaha illallah kò sí ìfẹ́ sàfẹ́kọ̀ àdúrà lọ kò sí ìfẹ́ sàfẹ́kọ̀ àdúrà lọ́gbẹ̀ẹ́ àbí ẹ̀kọ́ ni ìró asàdúà àrẹ́bí ni akọrọ̀bù lẹ́yìn àpọ́lẹ̀ abdùmọ́rọ̀bù yìí ọwọ́ àsáájíbú ìgbà tẹ́rù súnmọ́ náà ọba nígbà tó bá wà ní forí kalẹ̀ ni fàátìrú àdùá ẹ̀pọ̀ ládùá lẹ̀ ẹ̀pọ̀ ládùá ní forí kalẹ̀ bẹ́ẹ̀ náà nǹkan zakat ọlọ́run yọ zaka ó zaka nínú wọn dá zaka nínú wọn tó tọ̀ hírùú yóò mọ̀ fọ̀ wọ́n mọ́ wọ́n ti zakini yóò tún mọ́ mú owó wọn gbèrú sí wàsọ́lù àléhù fọwọ́sàdú àpọ̀ inna salataka sakanun lahum àdú lọ́dọ̀ àwọn olówó tí wọ́n fẹ́ bá wọn tó yóò sì kíni òun náà ní ìdíkó sàdúrà fún àwọn tí wọ́n torí pé ẹran mú ó sì kíni ó òun náà méjì àdúrà ájì náà ńkọ́ òun náà kí ni sẹ́tàásì lọ́jọ́ àràbá tó jí lọ tó jí àdúrà lọ àti lọ́rúwà àdúrà ni ó ti nìyàn ajẹ́ sí pé àdúrà wà lọ ìbáadà àdúrà gẹ́gẹ́ ní ogẹgbẹ̀rẹ́ kò nke kò sí tó fi jẹ́ òun náà là ń sọ lọ́wọ́ gbogbo orúkọ ìsìláàmù pàtàkì rẹ̀ tábà fi yọ ṣàádà fún mi kò sí ìtàṣà fẹ́ pàdà mi ká lè mọ bí àdúrà yẹn bó ṣe pàtàkì sí bó ṣe lọ́lá sí òun náà nìyẹn tó jẹ́ sí pé gbogbo àwọn àlẹ́bẹ̀ náà pátápátá kò sí ẹnìkẹ́nu tí ò sí kẹ́ni tí ìgbé lọ́wọ́ bá tẹ́pẹ́ta bá ní ká mọ̀ mú ìwà ọjọ́ mọ̀lá eléyìí òun ni àlàyé díẹ̀ nípa ìtẹ̀síwájú lórí àdúà kíní jẹ́ àdúà àti ọlá tí ó wà fún abẹ́lẹ̀ ọmọ ọmọ ó sàlékún àgbọ́yé fún ẹni kọ̀ọ̀kan ma ó mọ́ gbà nílá dáṣọ àdúgbò kọ́ láti fún ẹkọ́ láti kàrí gbogbo àdúà tó ṣe ní lóru lọ́sàn-án nígbà kí ìgbà tá a bá ṣe gbogbo tá ń tọrọ lórí ọlọ́run kó tó tó wa lọ́wọ́ lọ́rọ̀ gbogbo tá a wá sọ táwọn nke ń sọ̀rọ̀ ìfọkànbálù ọlọ́kànbálù kọ́ láti fi ọkọ̀ láti fẹ̀rẹ̀ lọ́nà wàhálà tó ń ṣẹlẹ̀ lágbàáyé ọlọ́run bá wa bá ọlọ́run bá láti jí ọlọ́run ẹni tí bá ọlọ́run bá pa dá wàhálà lẹ̀ àyíwá ọlọ́run tó ولا كتب ولا تجد له سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أصلك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. عليه السلام. Yeah. آه، نعم.

kẹ́lẹ̀ ìrìn tí tó jẹ́ ìlú bá fojú èèyàn ọmọ àfẹ́jì kò sí kò lè protect òun náà láti tó tó jú ẹlù ní ìtọ́lẹ̀ ti kẹ́lẹ̀ ọmọ àlàpàá rẹ̀ ìfúnlẹ̀sì tó lè fi protect ẹ̀lẹ́ ní àwọn àdúrà tàbí banika mọ̀sí ó ti yé nìsí ọlọ́ọ̀lá وصلى الله على نبينا محمد وعلى